gbogbo ẹ̀yin tí ẹ bá mọ̀ pé fẹ́ wo apá kejì àti apá kẹta sinimá ọmọ ìjì ẹ tẹ subscribe button tó wà lábẹ́ fídíò yìí ẹ ẹ rí i pé mo ní kí ẹ tẹ subscribe button tó wà lábẹ́ fídíò yìí ìdí ni wípé orí ìkànnì Best Yorùbá TV tí ẹ wà yìí ẹ tí a ti ṣe ń jẹ orúkọ sí. movie room tv ẹ orí ìkànnì tẹ wáyé láti máa jẹ́ kó yẹ bó ṣe ń lọ nípa Ah, yorùbá film industry eh, torí ẹ̀ la ṣe ń pé kí ẹ tẹ subscribe button tó wà lábẹ́ fídíò yìí torí pé tẹ́ bá ti tẹ ẹ eh, a máa send notification sí yín nígbà tí apá kejì àti apá kẹta sinimá ọmọ ìjì bá jáde síta fún yín lórí youtube channel jẹ́ kí a wá sọ̀rọ̀ nípa apá kìíní sinimá yìí mo lérò pé gbogbo náà ni ẹ nífẹ̀ẹ́ sí ibrahim chata àti fisayo abẹ́bí nínú sinimá yìí tẹ̀lé nífẹ̀ẹ́ sí àtìmọ́ dáadáa eh, wọ́n fẹ́ kẹ́ wọ́n fẹ́ jẹ́ kẹ́ sọ òṣèré tí ẹ fẹ́ kí a fi kún apá kejì sinimá yìí síta yàtọ̀ sí àwọn tí wọ́n ti kópa nínú apá kìíní ẹ bóyá ẹ fẹ́ kí a fi Wùmí Toríọlá sínú apá kejì ni àbí Medium artist ẹ kọ sínú comment section torí pé àmọ èrò ọkàn yín o àmọ́ tẹ́ bá ti kọ síbẹ̀ la máa fi mọ ọkọ tí ẹ fẹ́ ẹ náà ẹ má gbàgbé láti tẹ subscribe button kẹ́lẹ́ bá wo apá kejì àti apá kẹta sinimá ọmọ ìjì ẹ ṣé o.